mo kí ẹ̀yin ọmọ wa yìí pé ẹ káàbọ̀ sórí ètò yìí ṣé dáadáa ni gbogbo ilé wa o àwọn bàbá àti màmá ń kọ́ a ti ṣàlàyé fún wa ní orí ètò yìí ọ̀rọ̀ àṣẹ àṣẹ bíbẹ́ a sọ yìí pé ohun tí àṣẹ bíbẹ́ wà fún ni láti máa múnú wa dùn àti láti máa dá èèyàn ní ara yá a ó tún tẹ̀síwájú nípa ọ̀rọ̀ àṣebíbẹ̀ yẹn ní orí ètò yìí báyìí. it's time for friendship, time for family, time for another get together. Hey, let's celebrate. Veleta moment, a happy moment. Veleta moment, share a with Veleta. It's time for connection. Enjoy every moment with the goodness of Valletta Sparkling Fruit Drink. Available in 75cl and 37.5cl bottles and comes in red grape, white grape, and peach variants. Valletta. the latest sparkling fruit drink. Celebrate every moment. Ní ayé àtijọ́ tí àwọn bàbá wa tí wọ́n bá sọ yìí pé <laughs> àgbàmu ọ̀tán bà òrí àwọn ọ̀yọ́kẹ́ omi gbóná ọ̀nẹ́sẹ̀ àárọ̀ a rí i pé àwọn ọ̀rọ̀ yìí pani lẹ́rìn díẹ̀ wọ́n dàbí ọ̀rọ̀ àpárá àṣẹ ni ṣùgbọ́n bó ṣe jẹ́ àṣẹ bíbẹ́ yẹn ó ní ìtumọ̀ kíkún o kí ni mo wí o. ó ní ìtumọ̀ kíkún. ìtumọ̀ kíkún rẹ̀ òun ni wípé ẹyọ ẹnìkan ó lè má lè dá bọ́ kúrò nínú ìṣòro nígbà tó bá níṣòro ó yẹ kí a fi ọ̀rọ̀ wa lọ yẹn ó yẹ kí a fi ọ̀rọ̀ wa lọ ẹbí ará ọ̀rẹ́ ojúlọ̀ ọ̀bátan àti ìyè kan ìpè irú ìṣòro báyìí ni mo mà ní nígbà tí a bá sì fọ̀rọ̀ wa wẹ́lọ̀ dájúdájú ẹ̀ẹ́ a ó lè tètè bọ́ kúrò nínú fìtínà yòówù tàbí ìpèníjà yòówù tí a bá ní ẹ̀ẹ́ nítorí náà bí a bá gbọ́ tí wọ́n sọ yìí pé àgbàmu ọ̀tán bà òrí àmọ́ ọ̀yọ́ké omi gbóná ò lè na ẹ̀ sàárọ̀ àṣẹ ni wọ́n ń bẹ́ ó wọ́n wá sí ìtumọ̀ kíkún rẹ̀ tó sì ní kò ju yí pé kí a máa béèrè fún ìrànlọ́wọ́ nígbà yòówù tí a bá wà nínú ewu kan tàbí tá a bá wà nínú nǹkan kankan tí agbára ẹyọ ẹnìkan tí ò ká ọ̀rọ̀ àṣẹ mi tí a tún sábà máa ń gbọ́ pàápàá jùlọ láwọn ìdíkọ̀ wa látẹnu àwọn ọlọ́kọ̀ èrò ni wípé má yọjú wọnú mọ́tò kì í ṣe kànga orí kan ẹsẹ̀ méjì ìyẹn ni pé onímọ́tò ń polówó ibi tó ń lọ ó ń kéde ibi tó ń lọ pé ẹ má wulẹ̀ dúró káwọn èrò àwọn èrò míì wọ́n máa wo inú mọ́tò wò wẹ́yà. Eh, àwọn kan ni wọ́n fura sí bẹ́ẹ̀ wọ́n tẹ̀tẹ̀ máa wọ yọjú wọnú mọ́tò àwọn ọlọ́kọ̀ ọmọ máa sọ wípé má yọjú wọ mọ́tò kì í ṣe kànga orí kan ẹsẹ̀ méjì orí méjì ẹsẹ̀ mẹ́rin o lè bọ́ bàtà wọlé a ti rí gbogbo àwọn ọ̀rọ̀ yẹn wípé ọ̀rọ̀ àṣẹ ni àṣẹ bíbẹ́ òun ni wọ́n ń bẹ́ nítorí náà ọ̀rọ̀ àṣẹ bíbẹ́ ó wà káàkiri ni láwùjọ wa kò síbi tí o dé tí o lè gbọ́ ọ̀rọ̀ àṣẹ bíbẹ́ ní àwùjọ ilẹ̀ Yorùbá ìtumọ̀ kíkún tí yẹn sì ní òun ni yí pé káwọn èrò tètè wọnú mọ́tò kí wọ́n lè máa lọ síbi tí wọ́n ń lọ láìsí yí pé wọ́n ní ìdíwọ́ kankan tàbó míì orúkọ mi ni ọ̀mọ̀wé Oyèdòkun àwolérè ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa lórí ètò yìí ó yá ẹ pàtẹ́wọ́ fúnra yín o.